لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد أدوكالو دولون أشي الصلاة فون النبوة محمد annabi tí sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá gbé dìde kíkó máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńláyé kí a sọ̀látù náà máa bá àwọn ará ilé annabi àti àwọn sọ̀hábà àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama kò síyèméjì pé àwọn ọ̀rọ̀ kan ń lọ nílẹ̀ yorùbá lọ́wọ́ yìí ọ̀rọ̀ tó ti pẹ́ńlẹ̀ náà ni àmọ́ iná rẹ̀ ti ń jó ó ti ń jó ó ti wá jó kókó ó ti jó the end iná ti ń jó ọlọ́mọṣàbá wa fẹ́rẹ́ iná fòpin sí wóróworó ńlẹ̀ Yorùbá. táìmì ọ̀rọ̀ náà wá dé olómi òkúta òun ló dá ilẹ̀ nígbà olómi òkúta ó dá lẹ́ ó ṣe fàtiwá wala hudan min allahi wala burhan láì nímọ̀ láì lẹ́kọ̀ọ́ ó kẹsẹ̀ bọ́sẹ̀ ó dáadáa pa irọ́ gbogbo ayé wá tú àṣírí irọ́ rẹ̀ síta ìgbà àṣírí ti wá tú gbogbo àwọn tó bá ti wá jó nífẹ̀ẹ́ níbi tó lómi òkúta ní máa ń padà ń dà sí náà ni ń wá dà sí rọ́ọ̀fù ọ̀rọ̀ náà ti wá dí kí ni ó ti di rọ́ọ̀fù ó ti wá di pé àwọn míì ti wá gba ọ̀rọ̀ náà àtúnwọ̀n àti wọ́n ti wá jọ gbé kúrò lọ́rọ̀ mà wọ́n jọ gbé kúrò náà ni wọ́n ti wá sọ di ọ̀rọ̀ à ń búra ẹni à ń fan pọ̀nrípọ̀nrí ìyá ẹni à ń sọ pé yàn ò ṣe ọmọ nìkan ọ̀rọ̀ ti wá débẹ̀ amóhun olómi òkúta àwọn ya lásàlátù ní máa ń kó mi jọ fún tán máa ń kókùtà nú ẹ̀ òun ò lọ́mọ kéwú àwọn tí wọ́n bá fà á àwọn yìí ń lọ́mọ kéwú wọ́n lọ́mọ ogun ta sì lérò pé bí kéwú yé wọn kò tẹ̀ka abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kó bá fi súnà yé wọn àwa rí i pé ọwọ́ àwọn yìí ti wá ó ti dùn ọwọ́ wọn dùn dáadáa torí gbogbo nǹkan làwọn yóò fi jù lọ wọ́n pọ̀ jù lọ wọ́n mọ kéwú jù lọ àwọn yìí òun rí kéwú díẹ̀ fi sọ̀rọ̀ tiwọn òun ó padà dá ságírí ni pé kò sí ń tẹ́ ẹ̀ bá sọ ibi mo dúró lórí ó ní kí ni bọ́lọ̀ bá ti wá dì báwọn ìwọ̀rọ̀ bí òkan alùsùn náà àwọn ìdásílò àwọn ọ̀rọ̀ mẹ́sì báwọn gbogbo issues tí wọ́n bá ti personalize àwọn ìṣe kí ni àìdásí ìmọ̀ ká pàkíyèsí wọn àbí fi wọ́n lẹ̀ tọ́ àwọn òwá dá sí gbogbo orú mẹ́rin gbogbo alùsùnlẹ̀ lọ rí wò wọ́n ìbọn dáṣe gbogbo orú character assassination tí wọ́n ṣe fúnra wọn àwọn gbọ́ ọ̀rọ̀ ti wá di pàṣírí ti tú tọ́ olómi òkúta sì ti lẹ́ra ẹ̀ mọ́bì kan àwọn àwò pẹ̀bí tí kí ní ìlọ yóò mọ̀ jábọ́ rẹ̀ bó bá mọ̀ ilé jábọ́ ó mọ̀ lè affect ìgbìmọ̀ àwọn àwọn àgbààgbà gbìmọ̀ wá ń jáde àwọn náà wá ń dọ́gbọ́n àwọn a ń lo àwọn ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yí àtàwọn ìtẹ́kété àgbà kan ti wá sọ̀rọ̀ ẹ̀yìn tí yóò láǹfààní àti gbẹ́yìn dáadáa jẹ́ ń gbọ́n tó rí àgbà míì náà mo wá rí fídíò ẹni òun náà mi náà wá ń ṣí náà ni mi ò tí sọ̀rọ̀ ń pa bàtí o àìtíyàn kọ́kọ́ máa ń sọ nítorí wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ kàn wá nù ọ̀rọ̀ ẹ̀sìn wá àwọn bá ní ìtí ìsọ̀rọ̀ ń pa o pété fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ ó ní èwo ní ká sọ̀rọ̀ ẹ̀sìn ka ń ṣe fátúwá wa sọ́tà náà bí Ibrahim débẹ̀ bí àwọn èèyàn ní wọ́n dúnbú ẹ̀ wọ́n dúnbú ẹ̀ ní wa ibẹ̀ kan ti wá jáde ọ̀rọ̀ wá ti bẹ̀ ló ti wá di pé ah, ọ̀rọ̀ yìí ti ń kàn wá bọ̀ wá náà mọ́ àwa fẹ́ mú ńbẹ̀ sọ̀rọ̀ dá sí àmọ́ ẹ̀kọ́ yìí torí bá àbá fàyọ àwọn èèyàn ní mọ kí làwọn wí gan ọ̀rọ̀ náà wí pé kíwọ̀ kan máa bú bàbá táwọn èyí tí ń jẹ́ kàwù tèmi pé ọ sọ̀rọ̀ pé gbà náà ẹ èwo tí ọ̀rọ̀ ìmọ̀ náà láwá bá dé bí ẹnìkan wá di àgbéléwòrán agbéléjẹ́ kí ni àgbéléwòrán ah ṣẹ́gbígbé ìmìíràn gbọ́ ah mi ṣẹ́gìdì ah ah ta ló wá búyàn báyìí wọ́n wá lọ́mọ kéwú àbá àtọ̀hún ni ta ní lọ́mọ kéwú èmi ò kọ́kọ́ mọ̀ pẹ́ni tó ń pè láàbò orí rédíò náà tí mo sọ́njò ní ìta sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wé ta ní ń pè láàbò orí rédíò gbára ah, àà tẹ́ńtẹ́ pé mo dí orí rédíò rèé tó ti dàbà àwọn alọ́mọ ẹni yóò ló sọ pé àbíkẹ́ni ń bọ́ tàwa tó ṣe kò sí tó kàn mí ọ̀rọ̀ ara yín nìyí ó bá gbọ́ àwọn náà kan bọ́ ta sọ pé tọmọ mi eré ibú ni ọ̀rọ̀ bọ́ ṣe dáadáa àwọn ń wá ń dùn wá àbòsí rèé kí la pè é jọ̀mọ́ ẹni wọ́n pè lágbéléwòran ẹni tó torí para rẹ̀ ò yá ó túnmọ̀ sí ẹ̀yìn náà kọ̀ fáàmù pé ilé ló wà lóòótọ́ ni òfin ti ń wòran tí kálukú àwọn èébẹ̀ lọ́ọ̀ burú ṣèyàn mùsùlùmí ó sì gbọ́dọ̀ bẹ́ lọ́n káburú sí èèyàn kódà kó ṣe ẹranko ká tó wá lé èèyàn ó jẹ́ kéfèrí àti ìjẹ́ kéfèrí so yí báyìí mùsùlùmí ìmọ̀ ṣerú kaba àwọn bẹ́ẹ̀ nǹkan kan bá ṣẹlẹ̀ a máa mú ẹ̀kọ́ jáde ẹ̀kọ́ wa pọ̀ níbi ìṣẹ̀lẹ̀ yìí ibẹ̀ olè mi wá wò pé áá agbéléwòran ni wá ń dun ẹ̀yìn rẹ̀ wá bẹ́ bọ́ta báyìí ẹni ò sá torí ẹ̀yìn náà kọ̀ fáàmù ẹni o torí tẹ̀ bá kọ̀ fáwọn ẹ̀ nílẹ̀ mọ́ sọ pé títorí pé rẹ̀ nìkan ní wọ́n dágbélé wò rán a máa ń jọ tí wọ́n ń pe Abu Hurairah ní ẹni tí kàn jẹ sàárà gbogbo wọn gbà táwọn èèyàn pariwo ẹ̀ ń yẹ̀yẹ́ sàábèrè ẹni wọ́n kíra ni wọ́n ṣe wọ́n sọ̀tàn ni ẹni wọ́n kàtírà ni mọ̀ sá parọ́ mọ́ níjọ wọ́n pàtàkì rẹ̀ tán oróyìn ẹ̀ pélébí ní ẹni ṣe bí tán bá nu tíra náà ẹni ó pèèyàn lágbéléwòrán ṣé bí n tó ṣẹlẹ̀ ní ayé ní sọ ní tó ṣẹlẹ̀ ní sọ a máa lè pẹ́ alìgbàkanrá ń bẹ̀rún ìjọ wọ́n ní Imam Buhari fọ́ lójú Imam Bukhari alayhi rahmatullah ọ̀rọ̀ ní dáríwó àwọn olólùfẹ́ Imam buhari yarí pé ah àṣírí bàbá yìí tó gbò tó lọ́wọ́ òtún ni sì tú báyìí ó ní ṣe pé ó bí wọ́n ti pé nù ẹ̀yìn wá ń gbéléwòrán wá pò náà lágbéléwòrán àwa wá ń bínú àníṣe yìí wá jọ mọ́rọ̀ mọ̀ ẹ̀dàkù kí ní bẹ́ ń bi ọ̀rọ̀ ọmọ abẹ́ sọ̀rọ̀ àbú rírà ká mọ níṣe bí sàárà ní jẹ́ kí àdánwò tọ́lọ̀ ń gbé ti fi ń bu wọn torí àdánwò ló bá bú rírà débi ẹ̀ pé ń wá ìmọ̀ ni tí ò bá jókòó Ibn Taymiyyah rahimahullah àfá àti wa àfá gbogbo ayé àfá àbẹ́rú Sufi tó bá mọ́ tí ṣe ó gbà pàfà tó náà ní Ibn Taymiyyah rahimahullah Tàwùmí yìí náà tẹni wọ́n bú lágbéléwò náà gbangba wálé àní kí n sọ pé ṣe bẹ́ lẹ́wọ̀n ni ó bu títí ó ń ṣe bẹ́wọ̀n ló kú sí ó wí títí ó ní tó bá jáde lẹ́wọ̀n yóò tún wọlé padà alikini yóò da ẹni ṣe bí n tó kanu tíra náà sọ ẹni tó péyàn lágbéléwò náà ṣe bí n tó ṣẹlẹ̀ ayé tó yẹ kó wá bíjà ó ní sallallahu alaihi wasallam Abu Musa ashari ẹni dẹ̀dẹ̀wù rẹ̀ ní anigbónáwù yóò dá ẹni kẹ́ ṣe ebú amúrúdún láti ilé tekeke lòun jẹ́ ìrẹ̀mú wá wò pé àbòsí rèé ó ara wa ẹni ó dágbéléwòrán àwọn òfin yọ àyàn amẹ́kọ̀ọ́ tí ń bẹ́ẹ̀bẹ́ẹ̀nù pé ee ṣe àwọn kémìsì mọ́ sábà sọ pé gbogbo ń tẹ́ ń fà lẹ́sẹ̀ yìí yóò lẹ́yìn òun ṣe kí wọ́n dáwọ́ kàn lọ́kan pé yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn ara yìí yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn òun ní ti ń lẹ́yìn bọ̀ yìí o èèyàn tí yóò tí jáde láyé báyìí tá a ti wá ń pàtàn rẹ̀ ti wá ń pàtàn rẹ̀ ń pakúpa kí n ti wá ń dì kanra ẹ mọ́ kanra ẹ̀sán ló dé ẹ mọ́ ṣe kí ni jama ẹ mọ́ kanra ẹ dákun ilé yìí ní tẹ́mi ti wá sọ gbólóhùn yìí àwọn òwà fi yọ yín àmọ́ mo fẹ́ tẹ̀ mọ̀ pé ẹ̀kọ́ ńlá rèé nínú ọ̀rọ̀ tẹ sọ ẹ̀kọ́ ńlá ni o yàtí kí ni yìí máa ń dùn yàn ẹyọ kan lọ́yìn sọ yìí o ẹni yìí kẹsì mọ̀ tẹ́ ẹ̀ bá mọ̀ ń mọ̀ àmẹ́lẹ̀ yìí ti wọnú tọ̀nà pé lọ́dún ní ìjẹni òní sọ ń pa rẹ̀ ríbẹ̀ nígbà tí wọ́n bá máa pìtàn sí ẹ̀ náà láyé wọn ni àkódà lọ́dún kan fún ẹ̀ lónìí pé òun fẹ́ gbélé òun sì máa gbélé wòran yóò máa dùn yín pé á wọ́n sì ń sọ̀rọ̀ sẹ́ni wá ẹ̀wà rí sọ tàbí òwúrọ̀ rírọ a ní wọ́n mọ̀ wí mọ́ ẹni wọ́n pìtàn ẹ̀sán ló ayé ẹ má kàn ra ẹ̀sán ló dé ayé ẹ

dẹ̀dẹ̀wúrẹ́ sáàni agbéléwòrán náà wà bó ti rí sáàni yẹn ẹ̀sán ló ti dé yẹn ló dé ló dé ló dé. nígbà tẹ̀ ń sọ ayẹ àbúrò ẹlẹ́lẹ́bí ni tó tó ń jẹ tààrà ẹ̀tún ṣàlàyé ayẹ bùkọ́rí ẹ̀ ló fọ́ lójú ẹ̀ ló fọ́ lójú ẹ̀ ló fọ́ lójú ìbínú tèmi yá ibinu tèmíyà ibinu tèmíyà dẹ̀dẹ̀wù rẹ̀ ṣáni dẹ̀dẹ̀wù rẹ̀ ṣáni eléte kéèké eléte kéèké agbéléwò rán agbéléwò rán agbélé wòran agbélé wòran òde bó ti rí sáàni ẹ̀ bó ti rí sáàni ẹ̀ ẹ̀sán ló ti dé ẹ̀ ẹ̀sán ló dé ooo ẹ̀sán ló ẹ̀san lóde o ẹ̀san lóde nígbà tẹ́ ìsọ ayẹ ẹlẹ́lẹ́bí ni ẹ̀tún ṣàlàyé ẹ̀tún ṣàlàyé nígbà ìsọ ayẹ àbúrẹ́ ẹlẹ́lẹ́bí ẹlẹ́lẹ́bí ni ẹlẹ́lẹ́bí ni ẹ̀tún ṣàlàyé ẹlòfọ́ lójú ẹlòfọ́ lójú ẹlòfọ́ lójú ìbínú tèmíyà ìbínú tèmíyà dẹ́dẹ́ wù rẹ̀ ṣáni dẹ́dẹ́ wù rẹ̀ ṣáni elékèké ètè àgbéléwò ràn àgbéléwò ràn àgbéléwò ràn bó ti rí ṣáni yẹn bó ti rí ṣáni yẹn ẹ̀san ló ti dé yẹn ẹ̀san ló dé yẹn. ṣe máa ń dé sí ògbò yẹn náà ni níjọ tẹ sọ tàbí òrìra ó dùn wá asunkún apariwo ẹtún fi wá sí ẹyẹ tó ń tariwo wa ní ẹni sígbà náà ṣe àbúrò rírà jẹ bàbá rẹ nígbà wọn pè yàn lágbéléwò náà tí wọn náà bọ ta sójẹ bàbá rẹ níjọ tẹ múnú tèmi àlẹlẹ wọn alẹ fi bọ ara búre àwọn apẹ̀yìn lágbéléwọ̀ rẹ̀ wọ́n bínú tó jẹ́ bàbá rẹ̀ ẹ dákun ẹ̀kọ́ tó yẹ ká kọ́ mbẹ̀ rí gbogbo ìwọ tí wọn náà bá ń bẹ́ǹdì kọ́ọ̀sì ìdákun lọ rí túbà èmi bẹ ọlọ́run ìdílé mọ́mọ́ bẹ ọlọ́run yẹn gbogbo gbà àníkàwù mi ọlọ́run mọ́ṣà jẹ́ kí wọ́n lè túbà alówù èmi pé kémi àti kàwùjọ pàdé ní ọgbà àlùjá náà ó wá wù mí kí mi àti wọn jọ ṣe àwàdà kan kí n máa ní kàwù mi sẹ́rí pọ́lọ́run ló yọ yín táwọn náà máa mọ ní àkíìmù lórí pé wàhálà rẹ pọ̀ ó ti fún mi wàhálà jù náà ní kí ní ẹgbà tẹ́yìn náà tẹ́sì ti gbọ́ náà ní káwá sọ́dẹ̀ nínú ọgbà àlùjánnà bó ti wù mínú o wallahi alladhi la ilaha illa hu bó ti wù mínú ọkàn o yìí táwa wí yìí àfi ń ṣe yẹ̀yẹ́ àṣìfẹ́ ṣe tá à ń yẹ̀yẹ́ yín àbí torí ipò tẹ́ wà torí tiwa náà lè dé tiwa náà lè dé ọlọ́run náà mọ́jà kò sí tí ò lè ṣẹlẹ̀ yẹn lè kú lójijì àìsàn lè dé àmúrọ́dọ̀ lọ́fà táàkà ó lè dé amẹ́kọ̀ọ́ta kan bẹ̀ níjọ́ tó bá dé sáwà ibáwò fẹ́ nìkan kan sí ẹ̀yẹ́ rí àdánwò tó bẹ́ nìkan àwọn òfin gọ̀ mọ́jà rẹ̀ rí àdánwò tó bá wọn sábẹ́ ànẹ́bí ẹ̀ fi ń gọ̀ mọ́jà wọn ẹ̀sọ́ tamurudin a ẹ̀sọ́ tàbí òrírá àwọn nǹkan tó yẹ pé ìmí ìlú òótọ́ ló ṣẹlẹ̀ sí wọn ẹ fi bú wọn ìmí tí ò wá ṣẹlẹ̀ sí wọn ẹ mọ́ wọn bẹ́ẹ̀ wá ní àwọn àwọn àfá àwọn àfá láńlá àwọn ti mà lébù kan mọ́ wọn ẹ mú wọn ẹ fi lálà sí wọn olóde yìí o ẹ̀san lóde o ẹ̀san lóde nígbà jẹ́ ìsọ ayẹ ẹlẹ́lẹ́bí ni ẹ̀tún ṣàlàyé ẹ̀ fọ́ lójú. ẹ ló fọ́ lójú ìbínú tèmíyà ìbínú tèmíyà dẹ̀dẹ̀wò rẹ̀ sáni elétè kéèké agbéléwò òòràn bó ti rí sáni ẹ̀ ẹ̀san ló ti dé ẹ̀ máa bèèrè ẹ̀san ló dé ẹ̀san ló dé ẹ̀san ló dé o ẹ̀san ló dé abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala àwùjọ lẹ yóò bá ọlọ́mọṣàbáwà tún sí níbi ogun yìí dé yìí ó ti ń débi tó lápẹẹrẹ abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala gbogbo bọ́ ti ń ṣíra wọn gbọ́ tán tú àṣírí ara wọn tán dáyẹ̀yẹ ara wọn lé Ọlọ́run dákun bá wa fi pé làákàyè kálukú padà wá síbi òdodo ní òun kí kálukú lè mọ̀ pé ibi tó yẹ ká dúró tì rèé ẹ̀ torí gbogbo táwa ti ń wí látàrí mọ́yọ́ ọdún òun náà wá ní ń ṣẹlẹ̀ yìí ọlọ́mọṣà bá wa tún lẹ Yorùbá ṣe àwọn àlùfáà lẹ Yorùbá ọlọ́mọṣà bá wa tún ṣe àwa ọmọ kéwù lẹ Yorùbá ọlọ́mọṣà tún àwa náà ṣe ẹ̀ ìmọ̀ ní kálukú wa ọlọ́mọṣà bá wa tún ṣe àkìláàkù kálukú wa ọlọ́mọṣà bá wa tún ṣe ìbẹ̀rù ọlọ́run kálukú wa ọlọ́mọṣà bá wa tún ṣe ọlọ́run Qur'an al-Karim lóde ẹ̀sán lóde